shawwal tí a mọ̀ sí oṣù ẹlẹ́ẹ̀kẹwàá èyí tí ó ń ka ìjírà nabi sallallahu alayhi wa alihi wasallam lónìí ó jẹ́ ọgọ́rùn mẹ́rin lọ́dún àti àádọ́ta ọdún ó di ọdún márùn a dúpẹ́ fún olúwa ọba tó tún mú wa ṣe júmọ́ àtòní lórí dáadáa orí islam ọlọ́ọ̀bá kọ́dà jẹ́ ká gùn lẹ́mìí síwájú àti síwájú lórí orí Islam àti àgbọ́yé súnà eléyìí ni khutba kan tí ń sọ fún wa nípa fíìmà yajibu ala al-muslim ba'da shahr Ramadan nínú àwọn tó jẹ́ ọ̀ràn àyà lórí àwa tá jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tí ó san Ramadan tó ti pẹ̀yìndà tó ti lọ ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó jẹ́ pé òní máa pè gbogbo gbogbo nǹkan òní sì máa fi ẹnu àlà sí nǹkan wọ̀mùsọ́rí fìlàyàn ọba tí ń ṣe àyípo àtàyídà ọjọ́ wọ̀ṣùhù àtàwọn oṣùn adúpẹ́ fún ọlọ́run ọba tó jẹ́ pé ìdẹ̀ra rẹ̀ ìdẹ̀ra tó lóore ni wọ́wọ́ gọfúrú ṣakúrù tí ọba gbogbo tọ́mọ yẹn bá tún sìn yàtọ̀ sọ́lọ́un àṣìṣe ni àṣìṣe ńláńlá tí ọ̀sá ṣìṣe tótò nítorí pé ẹni tó dání lásìn ó dájú pé Ọlọ́run ọba wa òun lẹ́lẹ́dàá wa ẹnìkan sóríire tó àwọn mùsùlùmí tọ́rọ nìkan ni wọ́n ń bẹ lórí sìn lọ gbogbo ẹni tó bá ti yàtọ̀ sí wọn ó lè máa sin ànábì Ọlọ́run ó lè máa sin tọ́lọ́run ọba dá ṣùgbọ́n yóò jẹni tí wọ́n máa sin nǹkan míì yàtọ̀ sẹ́lẹ̀dà fúndélé adúpẹ́ ọba tó sọ wá lẹ́rú rẹ̀ ẹrú tó mọ̀ kọba tó dání làásìn ọlọ́run ọba dákun afẹ́lẹ́ náà dógò níwájú rẹ̀ mọ́jà àpadà sí bọ́ yàdọ̀ wa ọlọ́run ọba olùkápá tí ẹ̀ sì ní gbogbo ọpẹ́ wa huwa ala kulli shay'in qadir ìkápá àti ìdarí gbogbo ọ̀rọ̀ ọwọ́ ọlọ́run ọba ajẹ́rì pé dájúdájú ẹni tí ń jẹ́ jẹ́ ẹrúsìn ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ànábì wọ̀nàdìr olùfúnni nírò dùnú fún gbogbo àwọn tó gba iṣẹ́ tánàbì mú wá tí wọ́n gbà lọ́wọ́ ànábì tí wọ́n fi ṣiṣẹ́ pé àforíjì ó jẹ́ tiwọn àlìjẹ́nà jẹ́ tiwọn wọ̀nàdìr olùkìlọ̀ fúnni ní pé tẹ́ bá kọ ohun tí mo mú wá kò sí tàbí ṣùgbọ́n tó bá kọ tànábì kò lè rábọ̀ rẹ jẹ́ fọ́lọ̀ wọ̀sìrọ̀jẹ̀ munir bẹ́ẹ̀ ni àtùpà tí ń tan ìmọ́lẹ̀ oríire lànábì jẹ́ ọlọ́run bá ní ṣe àlékún kí àti ìgẹ̀ẹ́rú rẹ̀ tí ṣe Muhammad òun àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sàábẹ̀ rẹ̀ àwọn ẹni ọlá àwọn ẹni ọlá ọlọ́run jẹ́ kí ìpín rẹ̀ kó máa lékún fún wọn tí ó fi di ọjọ́ tàgbé gbogbo yẹn dìde àti ọjọ́ ìṣẹ́rí padà lọ́ba olúwa ayuwa nas ó túbọ̀ lápẹ̀ yẹn yàn ittaqullaha ta'ala ẹ̀jẹ̀ apayọ̀ ọlọ́run jọmẹjọ jọmẹjọ ní ẹ̀jẹ̀ apayọ̀ ọlọ́run gbé tí wa wọlé ṣé nílàpá lọ́dọ̀ àwa tá ń sọ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ torí pé iye ìgbà tá gbọ́ wọ́n kọ kalẹ̀ o ẹja páyọ ọlọ́run o wọ́tafẹ́kẹrù fi sórí àtìlmùrú rí àyàmì wọlé yẹ́ ẹja máa ṣe òye wò káwò bí ọjọ́ ayé ṣe ń sáré tètè bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àtọ̀pọ̀lọpọ̀ òru ṣe ń rékọjá fẹ́fẹ́fẹ́ níwò ìjẹjọ mọ́ ń bẹ lálejò nílẹ̀ haúsá kí wọ́n wáyè pé ya ọ̀yẹ̀kẹ́ ráyè lẹ́gbẹ̀ẹ́ máàmù ẹni tó bá jẹ́ máàmù mì kan bá ti débò mí èése máàmù mọ̀ wọ́n náà di ẹjá jókòó mi abárí àà wọ́n àwọn wáyé aná ti kan bọ́tẹ̀ ipá náà ń bá yẹn sọ̀rọ̀ ń lónìí sí àtúntì wà ń saki yóò dàbí ká sọ pé èèyàn ń bẹ láyé ìjẹjọ ní ń ni ẹjẹ́ a máa ronú yóò kàn wá náà bẹ́ o aláwọn èèyàn táwà tí wọ́n jọ níbi ta fọ̀rọ̀ sí pàjọ sí nǹkan báyìí ńgbà báyìí tí kú yọwọ́ wọn láwò bí ti wá náà ti ṣẹlẹ̀ nìyẹn o ọlọ́run là ń bẹ̀ kó jẹ́ kí sẹ̀mí wa lóore nù o wàtàzẹ́kàrù bí dhalika kurbal intiqalikum fi min hadhi dunya ẹmọ wá jẹ́ rántí pé látara bọ́sán àtòrú ṣe ń rékọjá fẹ́fẹ́fẹ́ ọ̀sán mẹ́jọ òru mẹ́jọ ti dájú bí a ń ṣẹ́jú àyíyà a ti ká ẹja ma rántí péjọ ta kú láyé ọjọ́ ti ń bá wa láyé òru ti ń bá wa láyé ń kásẹ̀ wá ńlẹ̀ kú ò láyé ni ọfẹ̀ kàtán ọjọ́ kú ò láyé wá dínkù plus one minus ní o ó ń léyé o fatazawwadu bi salih al-amal ẹjá ma pèsè lẹ̀ ìgbàta tó mọ̀ pé dandan ní akóǹbítà wáyí ohun tó ràn kú tó dá alágara iṣẹ́ rẹ̀ ni o ẹjá ma bẹ lórí iṣẹ́ rẹ̀ ń gbogbo gbà kọjẹ́ pé òun lè se ń pa wá ẹ̀ẹ̀rí ní ẹ̀yìn èèyàn halla bikun ramadan àìpẹ́ tàfikà 1 Ramadan 2 3 amúlẹ̀ ọ̀kọ̀ọ̀kan bí àyọlò aṣọ ni alótán aló Ramadan lálòtán pó 29 yẹn òun ni wọ́n fẹ́ dìpọ̀ fún ni ẹyọ̀kan tó kù yẹn kò gbórí ńlẹ̀ báyìí ìsànsí wọn náà bí wọn náà bí kíní lẹ́yìn náà nǹkan ó pé gbẹ̀yìn náà ni Ramadan ni 2024 ti lọ kò lè padà wá mọ́ láyé Ramadan mi Ọlọ́run jẹ́ àmọ́ sẹ̀mí lórí dáadáa tó bá tún dé bá aláyé tó ọdún míì ló dé kìí ṣe yẹn gbogbo ń ta sí inú èyí tó ti lọ yìí ó ti bọ́jọ yẹn lọ tó mọ̀ ń táhà àwẹ́ tán ó sì lọ ní wàràǹsẹ́sà ṣáìdà ìndàrọ̀bì ìlọ jẹ́rìí ẹnu kọ̀ọ̀kan alọ́dọ̀ olúwa tó liman arafa qadaruhu wastafada min khairihi bi ta'ati fún gbogbo ẹni tó mọ òǹdíwọ̀n tó mọ kíímà rẹ̀ tó mọ irú ipò àwẹ̀ ó sì sàǹfààní pẹ̀lú àwọn oore náà àwẹ̀ nípa pọ́tẹ̀ láti ọlọ́run wa shahida ala man tajahala falahu bẹ́ẹ̀ yóò tún jẹ́ ẹlẹ́rìí lórí gbogbo ẹni tó sáìmọ̀ kan nípa ọlá tí ń bẹ fáwẹ̀ wà àṣà àti fíhìn bí ìdọ̀ art ọ̀rọ̀ àwọn àkókò rẹ̀ láre balabàlá náà ló ní sàǹkájọ́ bí ẹni ó wà lẹ́wọ̀n ni ẹ mọ̀ pé ẹni tó bá wà lẹ́wọ̀n kódà ó lè mọ fẹ́ fún máàkì ara ògiri pé oṣù mẹ́fà wọ́n dá fún oníkú ọmọ tọ́ ìtàn lọ náà nìyí bẹ́ẹ̀ lẹ́lòmí ń ka àwẹ̀ òun náà ló bí lóhun akọ́ àti lọ àwẹ̀ yìí nígbà pé inú wọn ò dùn wọ́n ti lọ náà bí kọ́sá kó rẹ̀ lọ ní subhanallah wọ́n ni gbogbo ẹni tó jẹ́ pé kò mọ iye àwẹ̀ kò mọ oore tí ń bẹ ń bẹ torí pé àwẹ̀ jẹ́ nǹkan tí máa ń ran ni lọ́wọ́ láti rí tolúwa sí gbogbo alamọ eléyìí àwọn àkókò tí dáadáa máa ń sọ̀kalẹ̀ sínú ẹ̀mí kọ̀ọ̀kan máa wáyé kódà bẹ́ẹ̀ mi yẹn jẹ́ ẹ̀mí tó burú tán yányán àwọn ọjọ́ kan bẹ̀tẹ̀ mi tiẹ̀ náà wárìrì tí wọ́n mọ̀ rò pé hey ìmọ̀ lọ jábọ̀ fọlọ́run jọ kan tí gbogbo wọn àwọn ará tí ń ṣe ìṣe gbé pàdé ọlọ́run tí kú bá dé lónìí kò ní wà báyìí nírú ìjọ bẹ́ẹ̀ ó lè mọ pinnu pé àmọ́ gbọ́dọ̀ túbá o kílẹ̀ ọmọ ti ìsuni yóò tún padà sórí ìṣesí rẹ̀ ṣùgbọ́n àwẹ̀ máa ń ràn yàn lọ́wọ́ ẹ̀rì pásíkò yẹn ọlọ́run bá máa ń jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kápẹ́ ẹ̀mí rẹ̀ láti rí ẹ̀mí ẹni fi tẹ̀lé àṣẹ ìdí nìyẹn tó jẹ́ pé àkókò tó ẹkẹ́ ọmọ bẹ̀lọ́n bí kọ́ máa ń lọ mọ́ òní Ramadan afọ́ni útúbà ní falyuhasibu kulli minna nafsahu madha qadima min hadha ash-shahr kálùkù ẹjá sèsù rẹ̀ mí wá kí láti síwájú nínú oṣù tó lọ yìí oṣù Ramadan faman taqaddama fihi khayra ẹni tó bá dá lójú nú wa pé á kò sí bá a ṣe nítorí òfin ní mi ah ṣùgbọ́n mo gbìyànjú nínú dáadáa wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ àrọ́ kọmọ dúpẹ́ fọ́lọ̀ lórí dáadáa tó rí sí torí pé èyàn ò lè rí dáadáa sí àfi pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run kó sì máa bẹ Olúwa kọ́lọ̀ ń gba gbogbo sẹ́ tó ń fi ọ̀sán àtòrò àwẹ̀ ṣe wọ ìtìmọ̀rọ̀ ala ta'ati fi mustaqbil hayati kọ́ wá tẹ̀síwájú kọ́ mọ́ padà sẹ́yìn o lórí ìmọ̀ ṣe dáadáa ìmọ̀ sẹ̀mí rẹ̀ nínú sẹ̀mí rẹ̀ tó kù lẹ́yìn àwẹ̀ torí pé àìdáa tá a bá ṣe lẹ́yìn dáadáa yó bà dáadáa jẹ́ o àwẹ̀yìn ọ̀dá tó fàlìyàtúbù ìlàlá ọdá kíkálùkù wó tètè túbà lọ́sọ́dọ̀ Ọlọ́run wàlìyàbdáwò àyátàn jẹjìdà káwà bẹ̀rẹ̀ gbésí ayé titun yẹsẹ̀rìnlù àbìtọ́ à èyí tá jẹ́ kí ọwọ́ owó kún fún ìmọ̀tẹ̀láṣẹ Ọlọ́run asàfẹ́fẹ́ kò sígbà tá dásọ́ta àrílẹ̀ fi wọ́ kò sígbà téèyàn ṣiṣẹ́ rí tọ́lọ́run ìsanilẹ́sìn àwọn àkókò ní fún wa kásàtúnṣe badala ayati lẹ́tí àdọ́ àhá fi ghaflati wal isaat ọlọ́run bọ́ bá fi pààrọ̀ àwọn àkókò ta lò fọ́nú fọ́ra ń bẹ̀ àtàwọn àkókò ta fi ráre la'alla Allahu bọ́yọ̀ ọlọ́run bọ́ jẹ́ foríjì wa ma mọ́dọ̀nú ta ti ṣe kọjá wàyíwà fíkọ̀ òfin ma baqiya min umri yọ́wà fi wá sí kò ń gẹ́ láwọn sẹ̀mí ayé wa tó kù lọ́jọ́ wájú láti rí dáadáa ṣe inú suratul Hud ayẹlẹ̀ kẹrìnlá lé ní ọgọ́rùn olúwa wa sọ pé wà kí mi salata tarafiyan nahar ẹ máa kírun lẹ́bẹ̀ẹ́ ẹ̀gbẹ́ ọ̀sán wa zulafa minal layl àti nígbà tó òru bá ti rú innal hasanati yudhibna sayyi'at iṣẹ́ rẹ̀ nínú kíkí jẹ́ àwọn ọlọ́run fi dáadáa pa ìdá tẹ́ bá sí rẹ̀ ni zalika dhikra lidh olúwa ní ìrántí lélẹ̀ jẹ́ fún àtọ́bá fẹ́ rántí ọ̀rọ̀ ọlọ́run tẹ bá ti ṣàìdá ẹ tètè taratara kẹsẹ dáadáa kábà fi dáadáa yín pa àìdá yín rẹ wọ̀kọ́ lọ́nàbí yìí sallallahu alayhi wa sallam anábì kíkà tọ́lọ́lọ́n kọ́ bá anábì sọ pé ẹ fi tẹ̀lé àìdá àìdá tẹ́sẹ̀ ẹ fi dáadáa tẹ̀lé ọlọ́run bọ́ba yín fi dáadáa yín pa àìdá yín rẹ bẹ́ẹ̀ ló ló wá àyà àádọ́rin olúwa ní illa man taba àfẹ́ni tó bá túbá wa amana ẹni bẹ́ẹ̀ tún gbàgbọ́ rẹ̀ ní sọ́lọ́un wa amilan amalan saliha ẹni bẹ́ẹ̀ wọ́n sí sẹ́rẹ́ fa ulaika yubaddilu Allahum sayyi'atihim hasana olúwa ní àwọn tó bá lè sí nǹkan ta kakalẹ̀ tó rahima torí pé ọlọ́run bá jọba tí foríjì ní ọba tí ma kẹni Ibadallah ẹ̀yìn orúsí ọlọ́run inna shahru Ramadan ẹ̀rí oṣù Ramadan bí wọ́n ṣe gba ìròyìn rẹ̀ wá látọ̀dọ̀ Ànábì oṣù kánì èyí tí ìpìlẹ̀ rẹ̀ jẹ́ ìkẹ́ àárín rẹ̀ jẹ́ àforíjì ìgbẹ̀yìn rẹ̀ jẹ́ ìbọ́kùnná lọ́rùn ẹnu ìbọ́kùnná lọ́rùn ẹni eléyìí rí bẹ́ẹ̀ nítorí páwọn èèyàn wọn èyí sí lórí ìṣesí kan náà ní gbogbo ìgbà ìpele kan náà kọ́ ní gbogbo ọmọ èèyàn wà yàtọ̀tọ̀ síra wa nínú sẹ̀mí ayé ìdí tó fi jẹ́ pé àwẹ̀ náà pín wa sọ́nà mẹ́ta ni gẹ́gẹ́ bí àdísì ṣe wá torí pé ń bẹ nínú ọmọ èèyàn máa ń wọ fáwọ hazashar wọ́wọ́ mustaqim ala ta'a tó jẹ́ ipé àwẹ̀ ń bẹ àwẹ̀ ò sí o àwọn ń bẹ lórí ìtẹ̀láṣẹ ọlọ́run ni ọwọ́ wọn ò dílẹ̀ débi tí ṣe tọ́nà mọ̀rú wọn ránṣẹ́ wọn ráyè fésù olùfarajì fọ́lọ̀ ni wọ́n àwọn èèyàn ń bẹ̀bẹ̀ wallahi sùmọ̀bìlà àtún bẹ lórí mọ́tẹ̀láṣẹ́ ọ̀rọ̀ da iman da iman ní gbogbo gbà wọ́n nírú wọn muhafiza ala salatil jam'i wa jama'a wọ́n máa kírun juma dédé irun jama'a wọn ọ̀nà náà bákanáà mubta'idu anil ma'siya wọ́n jìnà yẹnyẹ́ sóhun tá ń pè lẹ́sẹ̀ káì wọ́n ìdédi rẹ̀ irú àwọn tá ń sọ yìí súnmọ́ wọ́n lẹ́yìn náà wọ́n wá gbìyànjú tó bá dínú sun Ramadan lára iṣẹ́ tẹ̀láṣẹ́ lọ yóò lékún wọ́n ni fàkánà ziyadatu khairula ilé ọjẹ́ kí oore wọn lékún ní o fàázàtà rahmatullah àwẹ̀ ìkẹ́ ọlọ́run lásán lọ́jẹ́ fáwọn torí pé àwẹ̀ ọ̀bẹ́sẹ̀ kan lẹ̀ ló bìtìbìtì tọ́fẹ́ bá wọn parẹ́ bẹ́ẹ̀ ni àwẹ̀ ọ̀wá lẹ́n tọ́fẹ́ tí wọ́n lọ di kùránì bí ọ̀pọ̀lọpọ̀ orúwọ́ èmi àti ẹ́ bá se parí àwẹ̀ ẹ̀sán tó ti gbé kùránì kalẹ̀ nígbà àwọn òfin ọ́sẹ́ pè ìjọ àti kí tàràwí ìtàn di ọgbọ̀n tó di lóru tó di pé tù wọn àtà dìde 12 làwọn dìde àwọn mọ́síláṣẹ́ ẹlẹ́ àmì sáwọn èèyàn níwá lónìí mo níwá mbò lánàá ni wọ́n ti gbọ́ lídé pé 29 yọ ní ẹ kò lè pé 30 táì parí gbogbo rákà mẹ́jẹjọ kì á mú ilé ilé ọgbọ̀ àkún sáfù kan tí mọ́sílásí ó kún dẹnu tẹ́lẹ̀ ẹnìkan ní kódò òun sùn lọ lérí bẹ́ẹ̀dì ní aláwọ́gbátọ́ àwọn tí ó ti fẹ́ sápò ní kìyàmù lẹ́ìlì láti 29 agidile wọ 30 ìjà ti sọ̀kalẹ̀ pa kírun ọdún báyìí ẹlẹ́gìrì ò dédì kìyàmù lẹ́ìlì mọ́túndọdún ti mọ̀ àbà àwọn èèyàn kan ò báyìí wàláhì pé ohun tí ìyàwó Aisha sọ ń pa nábì ni pé káànà bẹ́ẹ̀ ni táwẹ̀ ọ̀bá sí kìí dínkù rákà mọ́kànlá ni náfìlà nábì mọ́ jẹ́ lóru ó ní mẹ́rin àkọ́kọ́ wọn ò bí ọdọ̀ òlé kírú rẹ̀ ohun tó wí nìyẹn fúndélé ẹmọ́já náà padà sẹ́yìn mọ́ àwọn tó bá jẹ́ pórí oore ni wọ́n ń bẹ kìyàmùlé ni wọ́n ń lọ déédéé àfikárẹ̀ arọ́ àtìrọ̀lẹ́ nǹkan kan ò ṣe bákan náà tìláwà Kùránì wọn kò síìkì gbogbo dáadáa wọn ń lọ steady steady tàtàwá àwọn kò sí ohun tó da dúró táwẹ̀ bá dé

èyí tó ṣe pé àwẹ̀ yìí bá láyé ó sì gba àwẹ̀ lọ́sàn bẹ́ẹ̀ ló dìde lóru níwọ̀n bá bá pa rẹ̀ sí kaamọ́ ṣùgbọ́n síwájú káwẹ̀ tó dé ẹnìyàn náà jẹ́ ti mọ́ mójútó àwọn iṣẹ́ ọ̀ràn èèyàn kọ̀ọ̀kan bákan náà sì mọ́ gbìyànjú sáfẹ́sẹ̀ ìwọ̀n bá tápá rẹ̀ bá ká wọ́n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn gbàmúrágàjì ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ no àwọn ẹ̀ṣẹ̀ ńlá díẹ̀díẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ tí ò débi àwọn dunal kabahir kò débi àwọn gbàmúrágájì àwọn èyí tánà bí sọ pé ìṣtẹ́nibó sábọ̀ almobicot ẹ jìnà sáwọn ẹ̀ṣẹ̀ méje anábì ni ó gbà ti ẹ̀jẹ̀ yẹnyẹn kò ní sẹ́kù yóò rí pòun yanjú èèyàn téèyàn òfin ní ríkẹ́ ọlọ́run àwọn tí è débẹ̀ torí méje yẹn àwọn olùmọ́ni gbàmúrágájì ni gbogbo àwọn tó bá lẹ́ṣẹ̀ mi yàtọ̀ sí méje táwọn ẹ bá bá wọn táwọn náà gbáwẹ̀ wọn dáadáa wọ́n ṣe náà fúlà wọn lóru wọ́n ní eléyìí báyìí yóò bí kọ́lọ́n foríjì wọn lórí àwọn ẹ̀ṣẹ̀ èyí tí ń bẹ lọ́rùn wọn ìdí ni tọ́lọ́wọ́n bá fi sọ́nu sóràtù nìsá àyà 31 olúwa ní intajitanibu kabáhìrà máa tùnà haúnà ànùhù tẹ́ bá ti lè jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ gbàmúrágàjì èyí ta kọ̀ fún yín pé kẹ́ má débẹ̀ nùkẹ́fìrọ̀ ankun sẹ́yì àtíkùm á mójú kúrò fún yín lórí àwọn wẹ́wẹ̀wẹ́ yín nígbà tẹ́ bá ti sàwọn sẹ́ẹ̀rẹ̀ kan wọnùdíkìlùkùn mudkhalan karima a sì mú ìwà àwọn àyà pọ́nlé ti sinú alìjẹ́nà anábi sallallahu alaihi wasallam anábi ni asalawatul khams ẹ̀rírun wákàtí márùn ojúmọ́ wa jumu'ati ilal jumu'a àti kákí jùmọ̀ kakátú kími tọ́tẹ̀lé wa ramadhanu ila ramadan kagbà àwẹ̀ ramadan kan tẹ́kọ́mí túnlé ká tún gbà ìtọ́tẹ̀lé kafaratu liman bainahuma yìí máa ń ṣokùnfà kọ́lọ̀ forí jini nípa ẹ̀ṣẹ̀ ìtúnibẹ̀ batil kabahir lópin ìgbà téèyàn bá ti jìnà sí àwọn ìyálàyé ẹ̀ṣẹ̀ wọ́n ní bákan náà ń bẹ nínú àwọn atajọ́mọ èèyàn èyí tó jẹ́ pé wà ìdáwó zunubul kaba'ir àtẹ̀sẹ̀ ńlá àwọn ọ̀dá kankan mọ̀ amúmi ni bí tí ń gbowó zina gbogbo ẹ̀ ń rúpọ̀ ní ìjọnú rẹ̀ bá dùn ní kírun wọ́n ní ruwọn náà ń bẹ láàrin àwa mùsùlùmí wọ́n ní dúnà shirk ṣùgbọ́n kò débi ìbọ́lọ̀ ń wórogún ẹ̀rù ń gbà wọn náà kò débi bọ́lọ̀ ọba wórogún wọ́n kọ́ di ìsìtọ́ òjẹ̀rẹ̀ bí àdókòlù náà wọ́n ní òsí tàbí ṣùgbọ́n rọ àwọn eléyìí dandan ni wọ́n wọ̀nà iná ti dọ̀ràn yàn lórí ẹni tí máa ti ń débi àwọn kàbáyé ẹwọ orúgbó wàlá yaqtuluna nafsa allati harama Allah illa bil haqq wọ́n sì jẹ́ ẹni tí ẹ̀mí ọ̀tọ́wọ́ wọn bọ́rí wà máa yaznun ọlọ́n tí wọ́n bá ìwà àlìjẹ́nà kò ní jẹ́ ẹni tí ń ṣe zìnà torí ọ̀sáyè fún zìnà lálìjẹ́nà ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí níbi ọlọ́n mẹ́sàn rẹ̀ torí pé àwọn tí ń sayọ̀ lónìí ó tún burú fún yẹn débi pé òun ló ní ìyàwó rẹ̀ òun náà ló lóyún inú ìyàwó ọlọ́mọ kéré wọ́n lọ sẹ́yìn ẹ ti pààyàn àwọn olùmọ́jẹ́ á mọ̀ pé ibi tí pípààyàn ti bẹ̀rẹ̀ nínú ṣẹ̀ríyà òun náà ni lẹ́yìn ìgbà tọ́kọ àti ìyàwó bá láṣepọ̀ tán tátọ̀ ti jáde sínú àkólábí obìnrin ó wá lọ mu ọsàn wẹ́wẹ́ abọ́ lọ mu omi sàláàdì àwọn nǹkan táwọn èèyàn ń pè ní spam cider tí ó jẹ́ kí kí ní ọ bàjẹ́ ibẹ̀ ni pípa àyàn ti bẹ̀rẹ̀ ẹnu ṣẹ̀ríyà olúwa ló sì ní ẹni tí ó wà lè jẹ́ náà jẹ́ ń ta túsẹ̀ rẹ̀ ó wájú tuwò lẹ́yìn kò ní ìwọ ọmọ èèyàn nú bákanáà zina fàájì ní nǹkan fàárí làwọn èèyàn fi ń ṣe ìbínú ọlọ́run fàárí láwọn èèyàn fi ń ṣe subhanallah lásẹ̀mílẹ̀ àwọn èèyàn tún mọ́ àlé ara wọn ọlọ́run mẹ́jẹ ń bá wọn jókòó rọ àsẹ́mílẹ̀ bí àsẹ́mílẹ̀ rí ibú nìyẹn tọ́mọ mi kan mọ̀ bọ̀ pé èèyàn rí ò sí mbí lọ́mọ mi tí ń bẹ́lẹ̀ ọkọ náà ta ló bá wa ni ọlọwọ ọlágbájá ni ọlọwọ ọkọ̀ ẹlẹ́sẹ̀ ni ìbàjẹ́ ayọ̀ làwọn èèyàn fi ṣe wàláì ojú lọ́pẹ́ sí o ẹsẹ̀ wó pé wámúwámú wájú ọlọ́run báyìí yawma tubla sarair fama lahu min quwwatin wala nasir ọjọ́ tẹ́ fi gbogbo pè gbogbo àwọn ẹni ẹ̀ ọjọ́ ń bọ̀ lálìkìyàmà tọ́lọ́ sọ ẹ kúrò láàrin àwọn èèyàn ẹrí ẹ sójú bí wọn ni ikùn yín ọjọ́ wọn àwa mọ̀ yín táwọn èèyàn bá mọ̀ yín ẹ dákun ẹjá yí àgò kó milẹ̀ tí ọ̀tá su mo máa ń tẹnumọ́ fún apá ti jẹni ọlọ́run ló easy jù nǹkan méjì náà ni kí ẹ máa ṣe ohun tọ́lọ́run fẹ́ gbogbo ohun tọ́lọ́run ló wọ́n fẹ́ kí ẹ sáfó títà kò pé mẹ́ta méjì náà ni ọlọ́run ṣe àti yín lẹ́sẹ̀ oríire o wọ́n lẹ̀ wá rí àwọn ta sọ pé wọ́n ń ṣe àwọn ìyálà ìyẹ́ ìsẹ̀ yìí ṣùgbọ́n wọn ò débi ìṣẹ́bọ́ sọ́lọ́ wọn kò síye méjì fakọ́dí sí fatun balaga ni ìstáwò jẹba bí àdókòlò náà wíwọ́ náà ti di dandan fún wọn kún ọwọ́ náà fún mataba mínìhà ìbátáwọ̀ ẹdẹ́ ìmáàmù ṣe kùnú tù lóru kí amúlẹ̀ ó bú ẹkún ẹlòmí ọmọ lọ ọba bá sunkún wọ́n bá sàn àwọn náà lẹ́sàn kó sunkún pàyọ̀ lọ wọ́n forí ẹsẹ̀ tí ẹ̀ náà jì ẹ mọ̀ pé fóònù ọmọ pé mo ṣe mistake ni tó bá ti tẹ dìlítì kí ni ó ṣe yóò dìlítì náà ni èyàn lè ṣe mistake ráforíjì ọlọ́run gbà ní nígbà àwọn èèyàn tọrọ àforíjì ọ̀nà ìmáàmù sọ pé ọlọ́run kú omi o àfikò o àbí لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته لما ممكن تنسكون ọ̀nà bá kú bá tí ẹ̀ gbogbo ẹ̀ máa mú sáà ń sunkún òun náà bá sunkún ọlọ́wà kọ́dá gbogbo yín eléré àkọ̀ràkọ̀ ẹ má wọ́rí àforíjì ثم تاب منها وتوب وصام هذا الشهر wọ́n dẹ̀gbà wẹ̀sùn kan wọ̀kọ́ ma máa tẹyẹ sẹ́ra mínú wọ́n dìde lóru wọn bá tọ́ bá rọ̀ wọ́n lọ́rùn fa'áza yẹna lùhú al'intiqu minan nar eléyìí ó bí kí wọ́n bọ́kùn náà kú lọ́rùn wọn bada ma ustajaba dukhuluha lẹ́yìn ìgbà tó ti dìde náà wọ́n ti ṣiṣẹ́ tí gbé ni wọn náà wọ́n mínú wọ́n ní bẹ́nu wa máa ń wọ̀ òṣàrú wọ́n wọ̀ mú kí máa lẹ́mà áàsù wọ́n ní bẹ nínú wa èyí tó ẹ́pọ̀ sùn Ramadan ba lẹ́ni tí ń bẹ lórí ẹ̀ṣẹ̀ ni ẹni tí ń bẹ lórí ni ah ìrírú ọlọ́run rí mo yẹn yẹn bà mí mo tún ráwọn ẹni nígbà parí yìí tún sọ fọ́gà wọn pé sáwọn èèyàn yìí ti yípo níbo nínú àwọn ẹmọ lọ kan mo sọ ń bí rẹ gàrí mùsùlùmí ni ní mùsùlùmí làwọn ní tí hmm, bá káwọn fún táwọn náà ni mọ yọ búlọ́ọ̀kù kọ́ mọ fọ́ máa wẹ̀rẹ̀ o táwọn náà mọ jẹun àwọn jẹ́jẹ́ bí kéèyàn lọlẹ̀ àjòjì lọ́rọ̀ wọ́n rí lójú mi ọmọ kékeré inú léyàn ń gbàwẹ̀ ẹ̀yìn àgbàlagbà gọ̀tíọ̀ gọ̀tíọ̀ ẹ̀ẹ́dẹ́gbàwẹ̀ ọ̀gá wọn ah làwọn gbọ́rọ̀ ẹ ti dán wọn àbí ẹ̀yin tẹ́ ń tanra yín ẹ mọ́ fi ń pa ìjẹ́bi tẹ́ bá fi para yín náà pé kọ́lọ́run ọmọ jẹ́ lọ́mú wọ́n yí gbogbo ẹ̀ sódì wọn ọ̀gbọ́n gbàrá kankan ọ̀gá ni wọ́n sọ pé kí ni ká bí sí ká rẹ̀ sí ká jẹun kí o kú dànù báyé ṣe rí nìyẹn ẹ dákun àyàwó ló mú wá fẹ́lẹ́ ìwọ gan tí ìbáṣepọ̀ lómi inú wọ́n fẹ́ wò pé á ah, sọ̀rọ̀ tí wọ́n wù yóò sì rí bẹ́ẹ̀ lódodo àwọn amùsọ̀ ẹ̀dá wọ́n la láwọn èèyàn bẹ́ẹ̀ dáadáa tó ẹ̀pẹ́ wọn bẹ lórí ẹ̀ṣẹ̀ ní táwẹ̀ fi dé bẹ́ẹ̀ orí gbogbo sẹ́fẹ̀ lásẹ̀ ọlọ́run wọn ní kírun wà tẹ́rkìlì wájibat gbogbo ọ̀ràn èèyàn ọlọ́run wọ́n fi ni ọgbọ̀n àwẹ̀ ọgbẹ́ ọ̀kan búlọ́ọ̀kù nítorí búlọ́ọ̀kù bí kápẹ́ tí wọ́n bá kú búlọ́ọ̀kù ní ó kó sáré tí ọ̀ràn lọ walam yatubu ila wọn ò túbá lọ sọ́dọ̀ lórí wọn ti ẹ̀mọ̀ fáwọn dẹ́ṣẹ̀ wọ́n ni àwọn tọ́lọ̀ ń bá fún lókún ọmọ gbàwẹ́ ẹ̀bá àwọn wọ́n máa retí káwọn gbàwẹ̀ nígbà kan mọ́ sí lọ́nà wo ṣé kọ̀ fọ́ àwọn kan lójú tó fẹ́yìn lójú àmì ṣé kọ̀ yìí àwọn kan wèrè torí tẹ̀yìn pé sáwọn kan ọ̀yà arọ tẹ́yìn rẹ́sẹ̀rìn ẹ̀ wo bẹ̀yẹn ọ̀rọ̀ owó ibẹ̀ lẹ́fi jọ́ọ̀jì ohun tó wò lè ṣe ń kọ́ tọ́lọ́run ṣe fún yín wọ́n ní gbogbo ẹni tó bá lóhun ò lówó lọ́wọ́ ẹ sáàjẹ́ wọn mọ̀ pé wọ́n ti ń ra kídìnì l'Àbújá tẹ́mọ̀ eléyẹ̀ ṣe wọn wọ́n ta kídìn lábújá nìsì 15 million ní kan bí ọba sì ta méjèèjì náà ni tébólò lówó owó ti dé sọ ta kídìn àbí àti àti òun di ẹjáwó fọ́n kẹ́ ní 25 million ọkàn lọ ná lọ́ní ọ̀run oṣù lọ́lọ́run ò fún ọkọ̀ ṣetọ́lọ́run wọ́n àwọn kan bẹ táwọn túbá fásitì díẹ̀ wọ́n máa lérí nípa àwẹ́fẹ́ tán àwẹ́fẹ́ tán káwẹ̀ tó tán ó ti yọ ọmọ búkù appointment àtàwọn eléri ìkẹ́ ara wọn tí wọ́n jọ ń kóra wọn kí pé báwo ni oúnjẹ ọdún mo láti sáyé o òun ti tọ́jú ah hmm. àwọn takanjọ́ ẹni òun ti tọ́jú owó kalẹ̀ àwọn jẹ ayé ni ayé ò lọ ń jà báyé ń jẹ ọ́ wọ́n bá délé bú tí wọ́n ti mọ títún ó pọ̀ kalẹ̀ fún wọn tán bẹ́ẹ̀ tí esin tí ń rú báyìí

ọlọ́run dákun sọ wa mẹ́ ẹ̀yin arúsìn ọlọ́run ẹja mọ bẹ lórí dáadáa ń gbogbo ìgbà torí pa kúnnù rọmọdọ́ọ̀nù túmọ̀ sí pa níkúmọ̀ kọ́ yẹ kò tí ìyá ni o ọlọ́run dákun jọ yá wa sórí dáadáa nírú wọn wà lámà táwẹ̀ bá tán àdá ilé à wọ́n kàn tún padà sórí ìṣesí wọn ni gbogbo àìdá tán pa ti inú àwẹ̀ kálukú tún lọ gbé wọ̀ bí ẹ̀wù ọlọ́run dákun eléyìí báyìí wọ́n wà kọ́ọ̀sìrò òfò ní tó ṣe gbogbo ẹni tí wọ́n bá ń gbèrú gbèsè ayé yìí torí gbogbo wàhálà tí wọ́n ṣe kọjá ọjọ́ kan náà wọ́n bàjẹ́ wọ́n lọ́mú yẹ tó fìdú mi ilẹ̀ dùnúbà wọlé àfẹ́ oṣù Ramadan ò mú nǹkan wá fún wọn lóore afẹsẹ̀ àtàbùrú ọlọ́run ọba àlékè ọlá okay ọ̀rọ̀ wá látọ̀dọ̀ mẹ́lẹ́kà Jibril alayhi salam nígbàtí ń sọ fún anábì kí man adraka shahru Ramadan falam yukfar lahu fab'adahu Allah qala amin mẹ́lẹ́kà Jibril ní gbogbo ẹni tó sùn Ramadan babaláyé kọ̀ wára foríjì ọlọ́run kọ́lọ̀ gbóǹtọ̀ ń jìnà sí kí ọlọ́run láíláí ìrẹ́ Muhammad sami anábìdẹ sami wọ́n nílé ìjá mọ̀ ìpé àà ah, kò sú oore fẹ́ lára ẹni tí kọ̀rá foríjì ọlọ́run Ramadan abẹ́ntọ́rà foríjì náà wẹ̀ tó kejì àwẹ̀ náà wọ́n tún ká àforíjì yẹn kò fún ìgbà mélòó fi ṣiṣẹ́ ìbínú ọlọ́ ìgbà mélòó báwo ni owó kan pọ̀ tó táti sọ di sí tó gbogbo onú mọ́síláṣí kó dọ́là sí fún mi gan tó tóbi jù ìgbà mélòó bẹ́ẹ̀ níbi sẹ́ẹ̀rì kan ti wọ́n pọ̀ tó tí wọ́n bá ti débi àwọn nǹkan èèwọ̀ ọ̀yẹ́jú nìyẹn ohun tá a máa gbésá fún tí máa bàjẹ́ òun ní sẹ́ẹ̀rẹ́ àwọn tí sì máa bá sẹ́jẹ́ pọ̀ gan-an ẹbọ lọ̀gá wọn ẹbọnú ọ̀rọ̀ sí wà ẹbọnú iṣẹ́ wà gbogbo lè lábọ́dọ̀ mà torúgbọ́n tí bá bàtẹ̀yàn jẹ́ ẹ̀mọ́ dáma ní tó túlẹ̀ gan fún kó a tó kan àwọn tẹ́ mí náà táwọn náà mọ̀ ń bà nǹkan jẹ́ tí wọ́n fara pẹ́ ẹbọ anábi ní algbibba ọrọ̀ ẹ̀yìn anábi ní ma ń jẹsẹ̀rẹ̀ yakulu hasanat a ma jẹsẹ̀rẹ̀ kama yakulu narul khatab gẹ́gẹ́ bí iná ṣe jẹ́gi àìmọye ẹ̀ láti sọ lónìí ẹrú ọlọ́run ẹjá máa jẹ́ lọ láíláí ọba tó ní Ramadan ló láwọn oṣù tó kù àdéhùn ọlọ́run ọba fáwọn ẹrú rẹ̀ náà sì ní ìkẹ́ ọlọ́run kò sí pọ́síbù ẹni tẹ́ẹ̀rí tí ó nímọ̀ tán tí mọ̀ yán jẹ́ ọlá fún ìmọ̀ ìwé ni ìmọ̀ kéwù ni ìmọ̀ kan náà ni tí mọ̀ yán di ọlá fún tí ọmọ fi yàngà tí ọmọ jọlá rẹ̀ lọ àwọn àkókò tí ń wá mọ̀ ẹnu ti sọ́fà ni kò pọ́síbù fẹ́ni tó fẹ́ wà náà kọ́ káyé rẹ̀ ọmọ sọ́fà kó fi mọ́ dè pé èyí lọ gbọ́dọ̀ ṣe èyí lọ gbọ́dọ̀ ṣe possible láti jẹ́rọ àlìjẹ́nà èyàn sacrifice life èyàn ni a gbìyànjú a dìra wa lámúrè gbogbo tó lọ wá fẹ́ orí rẹ̀ lámọ̀ bẹ́ gbogbo gbà gbogbo nǹkan tó lọ wá já lọ́wọ́ rẹ̀ a kú ọmọ lọ́bá tán abẹ́ olúwa kójọ ọjà rẹ̀ kó jẹ́ ká nígbẹ̀yìn rẹ̀ a ń fa kókó ibẹ̀ lọ́hùn gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé iṣẹ́ rẹ̀ máa tẹ̀lera ọlọ́dọ̀ mùsùlùmí ni oṣù táwà yóò sún ṣàwọ́lì ara àwọn ẹ̀tọ́ parí mẹ́fà àwọn lánàá ara àwọn tó parí ń jẹta torí mọ́ sí tètè bẹ̀rẹ̀ ẹjá tún gbìyànjú ká fi mẹ́fà kò létí torí pá náà Ramadan tán fún ma àtúbá ó sì tẹ̀mí ṣàwọ́lì lẹ́nà lọ́ fi mẹ́fà tẹ̀lé nínú ṣàwọ́lì kàṣíyàmù dá ó dàbẹ́ tó fojijì ọdún kan gbà rẹ̀ bákan náà nísìn báyìí gbogbo àwọn

ilé olúwa gbogbo àwọn ta ní ìtẹ́ńṣà àti lọ tàdẹ̀ ti palẹ̀ mọ́tán abẹ́ ọlọ́run bá pẹ̀lú ọkọ̀ ńlá rẹ̀ mọ́fà kò déwọ̀ ọlọ́run kọ́ bá fi yín ṣe kò ń gẹ̀ dáadáa torí pé inú táwa wá ṣe láyé ni orí ẹ̀sìn lámọ̀sẹ̀mí àtàjẹ́ mùsùlùmí labá ti ń parí ọ̀kan míì lókù ẹ̀rá àtàjọ ń palẹ̀ wọ́n fún léyà pẹ̀lú ògùn ọlọ́run àwa náà lọ́lọ́run ọjà àjọ ṣe ọba tí bu ẹrú láṣìírí dáadáa yóò bò wá láṣìírí èyí táfìrí ojúṣe wa sí nínú ọdún kúmi lásán láti kúmi yarhamkumullah salamu alaikum wa wabarakatuh